رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبته أجمعين لتعلموا عباد الله أن الدنيا مزرعة مزرعة للآخرة ويدار التكليف والعمل والآخرة دار الجزاء ومن فضل الله ومنته أن أعمال المسلم لا تنقطع بموته وخروجه من الدنيا بل هناك أعمالا تجري أسناتها له بعد وفاته ونسأل الله تعالى أن يوفقنا بالأعمال الحسن الحسنة في حياتنا وبعد مماتنا أدوك فون ولون باو ọlọ́run ọba tí a dúpẹ́ fún yìí òun náà ni ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí àwọn fètí tó bí ọlọ́run ọba fi bí ọlọ́run irun ta kíkan ọlọ́mọṣà ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a ń ṣe lọ nípa madha ba'da maut ma yantafi'u bihi al-mayyitu ba'da wafatihi nípa àwọn nǹkan tí máa ń ṣàǹfààní fún èèyàn tí èèyàn bá ti jáde ní ilé ayé <clears throat> tó jẹ́ pé yóò máa jẹ́ iṣẹ́ rẹ̀ téèyàn ń ṣe gbogbo téèyàn bá ṣe nílé ayé ń bí àwọn àlùfáà ní èèyàn ń gbìn nǹkan kalẹ̀ ni èyí tí ó fẹ́ lọ lè ká lọ́rùn àgbẹ̀ tí ń gbin sún gbogbo wa ti mọ̀ pé iṣu tí ń gbìn yìí lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn ọdún kan yóò kéré rẹ̀ wọ́n ní gbogbo tá a bá ń ṣe láyé ń bí ibi là ti máa ṣiṣẹ́ ọ̀run là ti máa ń kéré iṣẹ́ tá a bá ṣe kíni iṣẹ́ tá a bá ṣe wọ́n ní ẹ̀rí ọ̀run wọn èyí ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n máa ń gbẹ̀sán bẹ̀ ni gbogbo àná ni wọ́n wò kí ká ní nǹkan lọ́rùn àwọn àlùfáà wa wọ́n ní nínú sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam tẹ̀yìn bá jáde láyé òkú tí ó kù yẹn ni a máa ṣàkólé kan rẹ̀ kìí ṣe àkólé kan lérí ara wa lẹ́ni bàbá bá ti kú àbíyá àbí ẹ̀gbọ́n àbọ̀rẹ́ àwọn èèyàn wà á bẹ̀rẹ̀ sí sọbẹ̀ di bí wọ́n ti máa jẹun wọ́n wà ní àwọn ń ṣe sàrà àwọn àǹfààní eléyìí àwa là ń ṣàǹfààní fúnra wa ẹlòmíì ọsọ ẹlòmíì ẹ bókú bá ti kú gbọ́dọ̀ báyìí wọ́n wà lọ́lẹ́ ra ọ̀dà ilé tí wọn kùn tẹ́lẹ̀ òjò òjò ń pa bàbá àwọn ọmọbẹ tẹ́lẹ̀ ni o wọ́n máa renovate ilé ṣe ilé lọ́yẹ kan renovate ni àbí sáré àbí ṣe ìdí ń sọ ni pé ṣe ilé lọ́yẹ kan mójútó ni àbí ẹni tó wà nínú sáré torí àyèdè rẹ̀ ṣe sáré nínú Islam ẹni tí ń dé rẹ̀ ṣe sáré gan ń dé rẹ̀ ṣe nítorí ara ẹni kì í ṣe nítorí ẹni tí ó wà ń bẹ́ẹ̀ nítorí táìsì àti mábù àti àwọn adcc ń tẹ̀sí síbẹ̀ kò sàǹfààní fẹ́ni tó wà nínú sàárè ìtọ́ sàǹfààní fẹ́ni tó wà nínú sàárè náà ní iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ṣe kó tó jáde láyé àti iṣẹ́ eré tẹ́ ẹ bá ṣe ló kọ rẹ̀ kọ́lọ̀ mú ládàá rẹ̀ sí kínní kó mú ládàá rẹ̀ lọ́lẹ́ bá a àwọn míì àwọn bọ̀ sọ́jà ọjà gègé ọjà sòdì wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ lè ra àǹkárá ta ló fẹ́ wọ ọjà mọ́ ẹ àwọn náà wọ́n fẹ́ wọ nǹkan òkú tó ti kú kò ní wọ àǹkárá bẹ́ẹ̀ náà ní wọlé sí àwọn èèyàn máa wá celebrate ignorance àìmọ̀kan. wọ́n máa wá pè ní ẹ̀yẹ fún ẹni tí lọ nígbà òkúkú tí wọ́n lè dáṣọ tuntun ẹ dákun jama láì tí fàáyà láì tí ka hadith anabi èyàn lè máa ṣe tẹ́lẹ̀ kọ́ mọ́mọ́ pé ọ̀dà o wọ́n bá ṣe sọ lọ́wọ́ yìí ẹni ìmọ̀lẹ̀ máa ń bẹ ní ara rẹ̀ yóò máa discover pé a nídìí ẹ̀ èyàn máa ń yọ̀ tí ìyá yẹn bá kú àbí bàbá yẹn bẹ́ẹ̀ bá ń ṣe ìyàwó lèyẹn máa ń ṣe kínni lèyẹn máa ń yọ̀ tí ó máa wọṣọ tí ó máa wọ bàtà tó dáa kọ́dà àwọn obìnrin wọn lè jó láàrin ara wọn nínú yàrá tí ọ̀sọ́kùnrin ń bẹ àbí nínú pálọ̀ ńlá kan àbí nínú yáàdì tó jẹ́ pé àwọn ọkùnrin ò ní débẹ̀ àwọn obìnrin lè jó wọn lè lu bàndírì ń wọn bá ń ṣe ìyàwó àmọ́ pé wọ́n ń dunnú nù àmọ́ kí ìyá yẹn ó kú bàbá yẹn ó kú kéèyàn wá máa jó kọ́ máa lùlù gbogbo ọ̀nà làá mọ̀ pé kò make sense rárá sẹ́rí lẹ́yìn Islam agọ̀ ló kù agọ̀ àti ignorance àwa tá jẹ́ mùsùlùmí wa ni àpèjúwe fún àwọn tí wọ́n ṣe muslims láti máa kọ́ṣe wa yí pé a ah, bókú bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ làá máa ń sin o. Kama má ma máa ṣe kíni ká má tún máa dìlé rẹ̀ mọ́ lẹ́yìn náà àwọn nǹkan tó yẹ ká ṣe ká ṣe ká ṣe fún un. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀kan nínú àwọn non-muslims ó ní tóun nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí sí nínú àwọn kan tóun fi gbàtà àwọn muslims òun náà ni pé wọn kì í waste owó lérí dead body ẹni lè gbé òkú rẹ̀ sí mọ́ṣúárì ó ní ká máa ń tọ́jú ẹ̀ fóṣù mẹ́fà ṣe ẹmọ iye tí wọ́n máa san lóṣooṣù oní ọ̀rẹ́ ta ọ̀sán mẹ́ oní tó ọ̀rẹ́ níbẹ̀ oní bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ níbẹ̀ ọsibítù bá ṣe nípọn sí bẹ́ẹ̀ náà lówó ló ṣe kíni ni ó ṣe wọ́n sí five hundred thousand tẹ́lẹ̀ fi àìsí rẹ̀ bí ẹja kó tẹ̀yẹ̀ jẹ̀má five hundred thousand yẹ kẹ́hìn sí kó fọ́kàn nínú àwọn ẹbí kó fi àbí ká ẹ fi sanwó sukú àwọn ọmọ òrukàn àmọ́ bí wọ́n ṣe ń ṣe é nìyẹn èmi náà ti gbọ́dọ̀ ṣe é bẹ́ẹ̀ ipá o ipá ọ̀ka o yóò lè kí ọ̀ràn rẹ̀ bọnu problems pípa ka ẹ̀ṣẹ̀ ni pípọ̀ bá wá ka ẹ̀ṣẹ̀ àti problem yọ máa yáwó ká àwọn mìíràn ogun àwọn ọ̀rọ̀ lè wá fọ́tò òkú lẹ́dà gbàgàdà wọ́n wá gbé e síwájú ẹni tí pàrọ̀ bá ká lẹ́dà òun gbé fọ́tò òkú òun gbé sí ojú ọ̀nà gbogbo ẹni bá ti ń dé yọ ọmọ lọ lè kọ lẹ́tà awakín gbogbo àwọn kàtàkàtà báyìí kò sínú Islam àwọn nǹkan tí máa ń ṣàǹfààní fún òkú tó bá ti kú àti ń kà á lọ ibi tí a kà á dé anibuwa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni inna mimma yalhaqul mu'mina min amali wa sanati nínú àwọn nǹkan tí ó lọ lè bá olùgbàgbọ́ òdodo nínú àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe láyé tí ó tún máa wá lọ lè bá lọ́run lẹ́yìn ìgbà tí ẹ̀mí rẹ̀ ti pin báàdà máwùtì yìí lẹ́yìn ìgbà tó bá jáde láyé eliman nashara ìmọ̀ tọkọ àwọn èèyàn táwọn èèyàn wá ń ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ lẹ́yìn ìgbà tó kúrò láyé ànábì ní táwọn èèyàn bá ti ń sàǹfààní pẹ̀lú mọ̀ yẹn wọ́n máa mú ládàá lọ́lẹ́ bá wọ́n máa fi túkun náà kúrò lọ́rùn ẹ̀ wọ́n sì máa fi gbéga nínú ìkẹ́ ọlọ́run wàwá ládàá sọ́ọ́lẹ̀ hantaraka ànábì ní àbí ọmọ dáadáa téèyàn fún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó o sì ti fún lẹ́kọ̀ọ́ ayé sórí ẹ̀kọ́ ẹ̀sìn yóò máa fi sìn lọ́hùn ẹ̀kọ́ ayé yóò máa fi jẹun ẹni bá fọmọ rẹ̀ sí skul tó sanwó skul tó fọmọ rẹ̀ sí ilé ìkọ́ṣẹ́ tọmọ yẹn kọ́ṣẹ́ tó fowó lé ọmọ yẹn lọ́wọ́ tọmọ rẹ̀ mọ òwò yẹn tọmọ yẹn wá ń gbègbè ṣe ayé ìrọ̀rùn pé ah ẹni tá ń tà yìí bàbá ló fi lé wa lọ́wọ́ búlọ́ọ̀kù tá ń tà yìí ẹ ọjà bàbá mi ẹ rí gbogbo àwọn àwọn aṣọ tí ń tà yìí ọjà ìyá mi ìyá mi ló kọ́ mi wọ́n ní gbogbo ìgbà tí ọmọ yẹn máa ń gbégbé ṣe ayé rọrùn ọlọ́run sì máa mú ládàá bá yàrá àti bàbá rẹ̀ lérí ọ̀rọ̀ ayé nítorí wọ́n lọ sí sábà bí ìdẹ̀kùn fún ìdẹ̀kùn sì ní kéèyàn ṣe sábà bí ìdẹ̀kùn fún yàn ẹ̀sìn ni lẹ́yìn náà ni ẹ̀kọ́ tẹ̀sìn èyí lọ́wọ́ alágbára jù ọmọ tí wàládà sọ́ọ̀lẹ̀ ha ànábì ni ọmọ dáadáa ọmọ tí ọ̀sà ẹ̀sùn lérí ẹ̀ ọ̀yá àwẹ̀ àlàmísì wà lọ madrasa wà lọ tàfíìs ọ̀yá dìde ńlẹ̀ wọ́n mọ̀ yìí ọ̀yá wà lọ masjid ọwá ọmọ yẹn ọwá tẹ̀tẹ̀tẹ̀ títí tó fi dẹ́lẹ́sìn lẹ́yìn rẹ̀ anábì ni ọmọ yẹn endowment ah, ọlọmọsẹ ṣàánú wọ lọ ọlọmọsẹ ṣàánú wọ wọn fà dánwó kan wọ lọ tọmọ yẹn fi wà ní bus stop ni wọn ti mú gbó tí ọmọ wa jẹ pé endowment baba tiẹ̀ nù àbọ̀mọ ti ń sun hòtẹ́ẹ̀lì ọmọ obìnrin ti ń sasẹ́ wó ọmọ dáadáa ẹ̀gbọ́ ọmọ tá a kọ́ ní súnà bàbá ti kọ́ ọmọ súnà ara rẹ̀ ó balẹ̀ àmọ́ tá ọmọ bá ti jòkó lọ́dọ̀ ń bí díà àdánwò ti bá anabi ni waladan saliha tarakahu ọmọ dáadáa tó fìlẹ̀ gbogbo dáadáa táwọn ọmọ yẹn bá ń ṣe bàbá yẹn náà ló ṣiṣẹ́ kalẹ̀ torí kò yí sí láti tọ́ ọmọ ẹ̀ náwó ẹ̀ nara ẹ̀ náà ẹ̀ sùn wa mushafan warathahu àbí alukur'an tí wọ́n kọ sínú pépà àbí tí wọ́n kọ síbì kan torí nígbà táwọn anábì ń sọ̀rọ̀ yìí wọ́n ti kọ sínú pépà mushafan warathahu wọ́n máa ń kọ sínú àwọn bíi ewé àbí ẹ̀fọ́ntàhà màálù wọ́n máa ń kọ síbẹ̀ ńgbà yìí anábì ni èèyàn wá àbí kápé wàhálà ń gbà mí nígbà yà wọ́n tún kọ́ ṣeré wàhálà nísìn inú pépà ni wọ́n kọ́ sí èyíkéyìí bí wọ́n bá kọ́ sí téèyàn wá fowó kọ́ bọ́ọ̀lù lè rà tó wá gbé kalẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn wá ń kà bí ẹni tó kókòrò àwọn amáṣáláṣí wọ́n là níbi ni tí wọ́n bá ń ka kùránì tó wọ́n jogún kùránì rẹ̀ tọ́ra táwọn yẹn jogún yẹ tí wọ́n bá ti ń kà ládàá rẹ̀ ọmọ bá wọ́n mọ́sídàmbà náà anabi ní àbí mọ́sìkì tọkọ ẹ̀wọ̀n tá anabi ń ká fún alátàrọ ẹ̀yin mùsùlùmí òdodo bọ́ọ̀ bá ti ń lọ bí wọ́n ti ń sòkú èmi máa ń sọ o èmi ò sì ní dákẹ́ torí iṣẹ́ tá a rán mi ni àwọn ọmọ rẹ bá ti rí ọtọ bá ti dé pẹ̀lú àǹkárá òkú ó ti sọ tí wọ́n ó ṣètò ọba jáde láyé wọ́n ní dáàdi láìkẹ́ gan kọ́dà wọ́n máa ń lọ ọ̀rẹ́ wọn kú ń lọ ọ̀rẹ́ wọn kú lẹ́yìn lẹ́kọ̀ọ́ wọ́n lọ kódà wọn kọ́ àwọn náà lọ́wọ́ táwọn lọ bí òkú wọn kú wọn ọ̀ọ́sọ ẹ̀fọ́ ẹbí pé wò é ṣe é ẹ gbọ́dọ̀ ma níbi ẹbí bá wá ń ṣèyàwó ọkọ̀ tún la ló ti wá débẹ̀ lọ́wọ́ máa gbé lọ́wọ́ máa sọ àfáàrí níbi ògúnjọ ni alẹ́ yìí tá a máa ń ṣe lélẹ̀ èyí tẹ̀ ì bá ṣe ó jù wọ́n mọ̀ pé wò é ṣe kí ni nítorí pé àgọ̀ ni wọ́n ń pè lókùú kì í sọgbọ́n. So anabi wa masjidan bana anabi ní àbí masalasi tẹ̀ yẹn ipa rẹ̀ wà kọ́ odidi masalasi ọ̀dà wọn náà lọ lè ṣerú lè masalasi àdúgbò yín àbí wọn náà kó búlọ́ọ̀kù mélòó kan lọ́bẹ̀ wa masjidan bana anabi lè yọ sẹ́kù fún yín àwọn baytan libni sabili bana àbí yẹn kọ́ ilé ẹ wo tí Rasulullah sọ fún wa sallallahu alayhi wa sallam àbí yẹn kọ́ ilé kalẹ̀ ilé tó kọ́ kalẹ̀ yín ó wá sọ fún àwọn ará àdúgbò pé ṣe rí plọ́ọ̀tì tí ó wà lẹ́gbẹ̀ẹ́ lè mi ṣe rí ilé tó wà ń bẹ̀ kì í sogún mi o mo fi ṣe endowment ni o mo fi ṣe sàárà tí ó máa bá mi ànábì ní ilé yẹn ó wá jẹ́ ilé àwọn tí wọ́n rìn lọ tí ilẹ̀ sùn wọn lójú ọ̀nà tí wọ́n fẹ́ sùn sábẹ́ igi tí wọ́n fẹ́ sùn sí bus stop nínú ìtumọ̀ èdè wa guest house kọjá máa torí lásìkò àwọn sàhábà àwọn yẹn máa travel gan ànábì wa ni nínú tẹ́lẹ̀ ṣe tí ọmọ ọba yẹn tẹ́ bá jáde láyé ẹ kàn kọ́lé kan sádùúgbò kẹ́sì fi ti àwọn elétò ládùúgbò yẹn ìgbà ní bá ti ń lọ o tí kọ ilẹ̀ bá ti sún tí ò síbi tí ó sùn o tọ́lá àwọn èèyàn máa rí wọ́n lè má fẹ́ gbà sílé kó sún bẹ́ẹ̀ tó bá dàárọ̀ kó sì jáde kó máa bá tiẹ̀ lọ tí gbogbo wa bá wo àwọn tá torí ẹni tí ilẹ̀ súnmọ́ lọ́wọ́ ó ti wà ní problem àdìsí yóò pé kéèyàn lọ lè kó hòtẹ́ẹ̀lì tó kó àwọn aṣẹ́wó sí o ẹ gbọ́ tí ó pé àwọn èèyàn lọ́ọ̀tì bẹ́ẹ̀ sọ́dáka járí àtọ̀hún tí wọ́n máa wá gbowó táwọn èèyàn máa gbé àwọn obìnrin lọ yàwó yàwó àtàwọn ọmọ sukù tí wọ́n máa gbé wọn lọ ní ọjọ́ sunday sunday tí wọ́n máa pè endowment ni tí wọ́n máa pawó mẹ́ẹ̀ ọlọ́run sọ níbẹ̀ anabi ní oru guest house yìí anabi ní ládàádọ́ ọmọ báyìí àwọn naharan ajira àbí bẹ́ẹ̀ sì kọ́ àwọn èèyàn wọn ò rómi mu odò sì ń bẹ ní ìlú kejì èèyàn wá lọ èèyàn wá lọ lè wá àké àti sọ́fẹ̀ èèyàn wá bẹ̀rẹ̀ sí la kọ́ta tí omi yẹn tí ó fi ṣe kíni tí ó fi lè sàn dé ibi táwọn èèyàn ti ní díẹ̀ aw naharan ajira anabi ni gbogbo gba tó mi yẹn bá ń sàn lọ bẹ táwọn yẹn bá mú mi náà táyé òfin parẹ́ onítọ̀hún ọlọ́run ọba ọmọ sekini yóò mọ fi fún ládàá nínú sáré aw sadaqatan akhraja min malihi fi sihatihi wa ayatihi àbí ẹni sàárà tó ṣe nígbà tí ń bẹ ní ilé ayé lásìkò tó lálàáfíà sàárà yẹn ẹni yẹn sì bẹ́nẹ́fìtì látara sàárà yẹn ọ̀sẹ̀ ọ̀fẹ́ nìkan nìkan nìkan nǹkan yẹn ẹni sì ń benefit pẹ̀lú ẹ̀ wọ́n ní gbogbo àti ń bá ń benefit nínú ẹ̀ ọmọ gbalada nígbà tó bá jáde láyé anábì ní gbogbo tó ń kálẹ̀ yìí talhaquhu ba'da mawtihi òun ni máa ń bá yàn àtẹ̀yàn bá ti jáde láyé o rawahu ibn majah wa hassanahu al-albani àwọn fáwọn aládìsí ti ọ̀dà ni àfọwọ́ ibn majah ni ọgbà wa tọ́ ọ̀rọ̀ ni ó délẹ̀ èyí tó wà ní Islam ṣẹ́rí tí wọ́n bá ti ń ṣe tó bá jẹ́ tọ́jí eléyìí tá a kà yìí kéèyàn ó mọ̀ bá wọn ṣe é àwọn àlùfáà wa wọ́n ń tọ́ wa sọ́nà látara tí ó sàǹfààní fún wa tàbá jáde láyé wọ́n ní Abubakar rọ̀dí aláwọ̀ àná igbákejì ànábì àwọn tí wọ́n kéwọ́ lọ́dọ̀ ànábì wọ́n ní àwọn náà kọ́ ilé kan ní Maka tí wọ́n sì filẹ̀ pé ilé yìí o endowment ni wọ́n ní àwọn afáwa Umar radiyallahu anhu igbákejì Abubakar tán jẹ́ igbákẹta nabi wọ́n ní asọ́ba ardọ́n wọ́n ní àwọn náà wọ́n ní ilẹ̀ kan ní Khaybar ní ìlú kan tán pè ní Khaybar àbí àdúgbò kan tán pè ní Khaybar wọ́n wá lọ́lẹ́ bá nabi pèrè ànabi ẹ̀ ya Rasulullah wo jíṣẹ́ ọlọ́run inni asọ́pùtà ardọ́ bí Khaybar mo ní ilẹ̀ kan ní Khaybar lam asubi maalan qat ìyẹn wàá ní owó mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ ó wà anfasu indi minhu òun ni ó tóbi jù nínú property ìwọ̀n àwọn mi kí n ṣe ní endowment kí n tó jáde láyé anabi ni n ṣe ta habasta asulaha watasa dakta biha anabi ni ọba gbọ́ onímọ̀ràn pé ilẹ̀ yẹn kọ́ máa jẹ́ tiẹ̀ àmọ́ gbé e kalẹ̀ fún àwọn èèyàn kan máa fi dáko kí wọ́n máa ṣàǹfààní àǹfààní tí wọ́n bá ń ṣe ń bẹ̀ kọ́ máa jẹ́ endowment rẹ̀ tọ́ lọ lè bá lọ́dọ̀ ọlọ́run jaabiri bùnú abdullah àfàwà jaabiri ó ní fama alam ahadan kana lahu mal min al muhajirin wal ansor ó ní àwọn tí wọ́n lọ maka láti àwọn tí wọ́n lọ madina láti maka nínú àwọn sahaba àtàwọn ará madina náà ó lóun ọ̀rẹ́ nìkan tọ́lọ́hún fún ní arísìkí ní àwọn tóun bá lò ó illa habasa maala min maalihi àfi kó mú díẹ̀ nínú owó ẹ̀ kó fi ṣe endowment sọdakata mu abadatan sàrà gbére láti sara abadan tó bá ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ yóò sọ fún wọn pé ẹ má ta o ẹ sì gbọ́dọ̀ ra o ọmọ ò sì gbọ́dọ̀ jogún o àmọ́ ṣe rí eléyìí èyàn ó mú díẹ̀ nínú dúkìá yẹn ni pẹ̀lú májẹ̀mú pé kò gbọ́dọ̀ ju one third lọ kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ ọ̀kan nínú àwọn sàhábà pé òun anábì lọlẹ̀ kí ààrẹ sallallahu alayhi wa sallam sallallahu alayhi sallam ọwọ́ àdìpé ààrẹ yìí fẹ́ lágbára dé ni wọ́n sọ fún anábì pé òun fi gbogbo owó òun fi ilẹ̀ fún endowment anábì ni no anábì ni ọlọ́run ọgbà wà láàyè bẹ́ẹ̀ nígbà bá fi owó rẹ gbogbo owó rẹ ṣe endowment àwọn ọmọ rẹ oye anabi ni kò fa àwọn ọmọ rẹ lẹ àǹtẹ̀tọ̀rọ̀ kan hùn àgìníyà a khairu min àǹtẹ̀tọ̀rọ̀ kan hùn yatakaffafuna an-nasa aw kama qala sallallahu alayhi wa sallam anabi ni kò fi wọn lẹ innaka dadaru abuna'aka àgìníyà a kò fa àwọn ọmọ kí wọn dìde látara property rẹ kí wọn ma sọfà lẹ́yìn rẹ khairu olóore min àǹtẹ̀tọ̀rọ̀ hùn yatakaffafuna an-nasa jókòó fi wọ́n lẹ̀ kí wọ́n máa wá tọrọ báàlà lẹ́yìn rẹ̀ lọ kí wọ́n máa wá pàtàkì pé bàbá àwọn lówó lánàá rí ànábì ní ẹ̀sìn ọgbà bẹ́ẹ̀ ọwọ́ ní ọ̀dà kánábì ò gbọ́ àwọn oníyọ̀ǹda kó wọn mú da jí mbẹ́ kó wọn fi ṣe endowment ànábì ní a anisfu kathir ànábì ní a ìdá kan nínú ìdá méjì yẹn ó ti pọ̀jù half of your property ànábì ló ti pọ̀jù kí ni àwọn eléyìí yẹn ìròrí wọn jàmáà ìròrí àlàáhìrà ni ìgbé báwọn bá tún bẹ lọ́hùn náà kí àkáǹtì ó tún máa ṣe kí ni kó tún máa fọ́ṣàn látara táwọn bá filẹ̀ ànábì ní ìdajì ti pọ̀jù ó ní ọ̀dà ìdá kan nínú mẹ́ta ànábì ní eléyìí náà ti pọ̀jù àmọ́ tó ó bá jẹ́ kí bó fẹ́ náà náà fi jẹ́ làwọn afáfi gbé kalẹ̀ pé ẹnìkan ò tó gbọ́n fẹ́ sọ ẹ̀dáwọ́mẹ́ntì kọ́ wá ṣe kí ni kọ́ wá kọjá àlà one third nìkan la fún nígbà láàyè ìdá méjì tí ó kù kọmọ bẹ fáwọn tí wọ́n fẹ́ jẹ ogún tí wọ́n fẹ́ ṣe kínní tí wọ́n fẹ́ jẹ ogún ló fi jẹ́ pé nígbà míì tí èèyàn bá ráàyè tí ò tí ì rí ṣe èèyàn kọ sínú wíìlẹ̀ ipe àyímà èmi lè bọ́ lẹ́ni táìmù ẹ bá ń ṣe nǹkan báyìí ẹ bá ń ṣe nǹkan báyìí ẹ bá ń ṣe nǹkan báyìí wọ́n ní kọ́dà àwọn obìnrin náà kẹ̀rẹ̀ lérí ẹ̀ndáwọ́mẹ́ntì ìyá wa bintu abubakar radiyallahu anha anahuma asma tó jẹ́ ọmọ abubakar wọ́n lòun náà ní ilé kan tó kọ́ tó fi kalẹ̀ ìpè kẹ́nìkan má jogún ẹ o kàn sì má ta o káwọn èèyàn má gbé bẹ̀ ẹ̀rì ẹ dẹ́kun tí àwọn ẹ̀bá gbọ́ ẹ̀ndáwọ́mẹ́ǹtì yé tí ọ̀kan náà àwọn mílíọ̀nì àwọn tó mùsùlùmí tó ní ẹ̀yà ẹ̀bá ń kọ́ three bedroom flat lọ́nà mẹ́fà sẹ́wọ̀n kó lè kọ́ èyí ni ò tó owó òkú tí wọ́n fẹ́ ná tọ́wá nílò kọ̀ yá àwọn àti bàbá àwọn kí mùsùlùmí kan máa sọ pé tẹ ìmáàmù ẹ̀dá kan lé wa ń lé ni kí n láà fún jama ọmọ lọ́bẹ̀ ni ọmọ lè gbé bẹ̀ gbogbo àti máa sùn tí ń jí pẹ̀lú ìyàwó ẹ̀ tán pa máa ń síbẹ̀ ládàá lọ́sùn máa bá ìyá ẹni tí wọ́n torí ẹ̀ ṣe ṣé lèyàn make sense jama àwọn ni ọmọ olókùú dà ẹ wàá kó góòlù sọ́rùn àgàgà kúbà àwọn olùwà máa lùlù wọn dàn dàn ẹ dákun Islam lẹ̀sìn ọ̀làjú jama bókù bá ti kú gbogbo ọ̀ silent ni òsì ti ń jẹ́ ariwo wo wéè kí ni wọ́n ṣe mẹ́ọ̀ táwọn afáà náà máa sun rárá láyìnlá láyìnlá láyìnlá láyìnlá àtàfọlá àmúlẹ̀ ẹ̀ lé wá sẹ́sẹ́ ẹ̀ ẹ̀ wá sẹ́sẹ́ ní jẹ́ àtàfọlá níbo gbogbo táǹkà látàrọ̀ ń sìn jàmá kó ìdóhùn ń ṣe yẹn fìdáwù jọ mẹ́ta àtijọ́ yẹn kó òun ibi tó bá ti rí wánú Islam kó mu wákàrí kò sí ìjọ náà ni pé wọ́n ní àṣàdúrà fòkù àbí ta tí wọ́n ṣe wá ní kẹsẹ́nu tá a bá ka tíọ́rì pírátíkà rẹ̀ ara ta láti rí jama ara nabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá nabi yóò ti ṣe yẹn à ní ṣe èyí tá nabi ṣe láṣẹ kí ni làṣẹ akẹrùn sí la a ṣe máa tọrọ àdúrà fún tá a bá wà ní etí sàárè rẹ̀ gbogbo a máa dá sàdúrà fún nínú ilé táwa náà fi lọ lè bá níparí ọ̀rọ̀ mi ọlọmọdé àti ìparí ọ̀rọ̀ ẹ̀yọ́ mayami abẹ́ẹ̀ fi tì síbì kan nìyí àwọn àlùfáà wọn ní nínú àwọn nǹkan tí èèyàn máa ń ṣe bí kò bá ká mọ́sálásí lọ́ọ̀lì bá wọn dá sí mọ́sálásí bí kò bá ká kọ́ bá wọn dá sí ra nǹkan kan lọ mọ́sálásí tí ó máa wúlò ń bẹ̀ kódà bí èèyàn kun mọ́sálásí jàmọ́ gbogbo àtọ́dà yẹn bá sì ń bẹ lára ládàá ló sì máa bá ẹni tó ni àwọn kan wá lè bá anabi pé àwọn ò lágbára kọ́ mọ́sálásí anabi ni wàlá man bana masjidan lillah wala kana kama fahazu qatat aw asghara bana Allahu lahu baytan fil janna ẹni bá kọ́ masalasi fọlọ́n ìbá àmà ju dèdè bi tí ẹyẹ tó lè bà sí lọ ìdajì búlọ́ọ̀kù sísè kan àbí kọ́dà ó tún tóbi àdẹ́bí ni etí wọ́n rí kọ́ nínú masalasi kò ju dèdè bi tí ẹyẹ lè bà sí lọ aw asghara àbótún kéré sí ibi tẹ́yẹ lè bà sí lọ bana Allah lahu Beta fil janna tí o ọba kábàdù bá ń lọ anabi ní ọlọ́run ọkọ̀ máa ṣàn fún ọ náà lálẹ́ janna. ìyá kún sìn ẹ̀rọ búlọ́ọ̀kù fifty ẹ kó lọ mọ́ṣáláṣí àdúgbò yìí tí wọ́n ti ń kọ́ láti sẹ́ńtúrì kan ẹ̀gbẹ́ sẹ́ńtúrì wọ́n fi kọ́ mọ́ṣáláṣí bí mọ́ṣáláṣí bí tọ́ twenty five years ìmí fifty years wọ́n yẹ kọ́ wọ́n sì máa sòkú àwọn afọ́wọ́sì máa ṣera wọn àwọn náà máa lọ bẹ̀ kẹ́ ẹ ti ṣàlàyé ojú ọ̀nà fún wọn kọ́dà yín lè kọ́lé fún mọ́mú mọ́sálásí lórúkọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ní pé àfa mi sẹ́nà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run à ní sòkú o àmọ́ sáìtì yín nígbà yín ṣe dẹ́kìn ní mọ́sálásí ilé yín ẹ dákun sí eléyìí ọ̀dájú two five four àti àmàlà lọ bàbá olówó kan àwọn ọ̀sọ̀kú kan láìpẹ́ àwọn olówó ńláńlá ni wọ́n wá wábẹ̀ àwọn yẹn ńláńlá nínú ìjọba wọ́n sápá bíi mílíọ̀n mélòó kan àwọn àfáà àdúgbò àtàwọn àfáà tí wọ́n wá láti ìgboro torí olówó yẹn láwọn àfáà tó batch by batch ni làwọn àfáà àdúgbò bá fẹ́ palẹ̀ mọ́ owó millions wọ́n ní ọ̀rọ̀ kọjá yí pé àá ṣe àkàmọ́ táwọn ṣe ra wa bẹ́ẹ̀ ṣe pín ọ̀dà ẹ̀ mọ́ bí wọ́n bá dé wọ́n ní wàláhì wọ́n sì mú jàkadì wọ́n sì ń fọ́ra wọn mọ́lẹ̀ àwọn olówó wọn wá buwọ́ dìkẹ́ báyìí wọ́n wọ̀ ẹ́ ṣé èèyàn náà làwọn lé ìjẹkújẹ tí ò jí wọn mọ kí lànà bí ní ká máa ṣe kí ni ká máa ṣe náà ni àwọn àlùfáà ni tí kò bá ka kéèyàn lè gbẹ́ kànga tí kò bá ka kéèyàn ó kó ìwé lọ sí láìbírì kọ́dà bọ́ bá dà wé ìṣirò mathematics or àwẹ̀ engineering or àwẹ̀ medicine or ọwọ́ akọlọ library àwọn ọmọ universities gbogbo àti wọn bá ń kà ẹ̀mí ìwé máa ń gùn gan o abẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ẹ̀mí ìwé ẹ̀ máa ń gùn gan jama ẹ̀mí ìwé máa ń gùn gan jama àwọn àlùfáà ní gbogbo àti wọn bá ń kàwé yẹn ní library ládàá rẹ̀ wọ́n máa bá wọ tí ọ wà nínú sàárè baba sheikh Nasiruddin Al-Albani iná àwọn alfa wa sunna nínú wàsíyà wọn wọn ni gbogbo èèyàn máa mi gbogbo yín lẹ ti ní tíra tó ti tó yín òsèǹ tí ò ní tíra ní mo nílẹ̀ yín náà ṣe é rí tíra mi yìí gbogbo tíra mi yìí tí n bá ti jáde láyé Madina University láìbírì ibẹ̀ ibẹ̀ ní kẹ́ kó gbogbo tíra mi lọ kọ́ máa jẹ́ endowment fún mi sẹ́yìnbó àwọn ni wọ́n ṣiṣẹ́ oṣù ni wọ́n á fowó oògùn ra tíra yẹn gbogbo àti wọ́n bá wọn ka tíra yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo ládàá tí bàbá wọn ti nínú sáré ẹlòmíràn pé àwọn náà ń ṣe kọ́ ìdátù níbo lẹ ti wá há kọ́ ìdátù níbi fìdáwó ẹ wá ń ṣe súnà nù bídíà ìrọ ẹ mú kan ẹ má dà pọ̀ wọ́n ní àbíkọ́jẹ́ pé àwọn classroom lèyàn ṣe kínní lèyàn kọ́ wọ́n ní kọ́dà yín lè kọ́ health center hospital kékeré lórúkọ baba yẹn àbí yáa yẹn kéèyàn má sọ pé òun ò lówó lọ́wọ́ bọ́ọ̀ bá ti lówó ńlá kó o ṣe kékeré wọ́n níbẹ̀ sùkọ́ tàbídò torok àwọn afọwọ́ súnà wọ́n ní nínú ẹ̀ náà ní kéèyàn ó tún ọ̀nà ṣe bàbá yín kú ìyá yín kú ẹ sì bẹ̀rẹ̀ láti ojú odò ogi wá ẹ bá wa wọ ọdẹ jọ́sán láǹbẹ́ ló kọ ìyá yín àti bàbá yín ṣe eré pé ṣe eré pọ̀ gan wọ́n wàá fi ṣe eré lẹ̀ wọ́n máa ṣiṣẹ́ bú àwọn àfáà wọn ni eh, tàbídù tòrò àwọn gbogbo ń tà ń sọ yìí tí wọ́n ń ṣe láwọn ìlú ẹ̀sìn ni o yọkàn sọ fún local government yẹn pé ẹ àwọn ojú ọ̀nà láti bí síbí ló kọ dádì mi èló ni ọ̀dà àti granite ti á lò wọ́n sì wọ àwọn tí wọ́n rìn gbàgàdà gbàgàdà tẹ́lẹ̀ tọ́wá di pé wọ́n rìn geere wọ́n ṣàdúrà mọ́ oníṣàdúrà kọ́dà bí wọ́n ṣàdúrà gan geere tí wọ́n rìn gan sàárà ni fún ìyá tó wọ́n torí ẹ̀ sí wọ́n ní àbí bẹ́ẹ̀ sì kọ́ èèyàn wò pé ọ̀dà nítorí wọn ó ṣe ń tòun ni pé gbogbo àwọn rẹfújì tí ogun Boko Haram tí ó ti lékún lù ẹ wá kọ́lé fún ọ gbogbo ẹni ó dá Boko Haram mọ́lẹ̀ òní ṣe rere wàláhi tàlà Boko Haram ẹnìkan ò ní jẹ́ Boko Haram àbí kọ́ jẹ́lẹ́rì bú eh, thousands àwọn èèyàn ní sí jama láwọn ọlọ́lá àwọn èèyàn ńlá kò sówó mọ́ kò sí ilé mọ́ kò sí property mọ́ ẹnìkan sáwá sẹ́kọ yìí ní àwọn èèyàn ńlá tó jẹ́ mílíọ̀nìyà láwọn ìlú yẹn kò sí nǹkan kan mọ́ lọ́ba sáwá sẹ́kọ wàláhì nínú àánú ọlọ́run nínú àwọn aṣọ tí àwọn èèyàn ń dá síbí oyé arákùnrin kan sì wá gbà pé dákun òun ní àbàbá kan tóun fẹ́ kó fún àtàwọn ọmọ ẹ̀ nínú àwọn aṣọ táwọn èèyàn ń dá sọ́dọ̀ wa mi ṣé ẹni wá ṣe yìí nìṣe eléríire ní jama èèyàn wá lọ lè dùn àwọn tá a wí inú irú èyí táwọn Dangote àtàwọn ọmọ ìyá wọn tí wọ́n ṣe láìpẹ́ endowment ní jama kéèyàn ó fi katikati lẹ̀ o oye abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹni wọn bá ta sọ yìí kọ́lọ̀ jọ sanfàní fún ọ ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ bá ti jáde láyé wọn láwọn aṣẹ́rẹ́ tún kú o téèyàn ò ní dúró ṣe mọ́ àmọ́ owó yàn yóò máa ṣe kíni yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ endowment tá a wá kálẹ̀ yìí kò sí ìdí àìdíà ṣe ń bẹ̀ pé mo láìdíà arísìkí lẹ́yìn òfin ṣe kíni lẹ́yìn òfin ṣe àwa bẹ̀ ọlọ́run arísìkí náà ọlọ́mọṣà dáṣẹ́ ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa ẹ àwọn àfáà ní endowment ó ṣe fúnra rẹ ó sì tún ṣe fún bàbá rẹ àti ẹ ọ̀yá rẹ àwọn òkú tó ti lọ kọ́dà ọlọ́mọdé kẹni tí ń bẹ lẹ́yìn kọ́sáájú láìpẹ́ yìí ẹnìkan ṣe mọ́sídìdì kan mọ́síláṣí kan ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kan ló ní accident ọmọ yẹn wá jáde láyé broda Ibrahim ni wọ́n ń pè bàbá rẹ̀ wá wá owó ó sì kọ́ mọ́síláṣí ó sì gbé bọ̀wọ̀ endowment fọ́mẹ̀ ẹ̀rì ọba ló nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ bí yóò ṣe wà lìjánà ní kọ́ ọmọ ṣe kọ́ máa sáré ẹ̀ tọ́ba nífẹ̀ẹ́ yára àti bàbá rẹ̀ iṣẹ́ àlìjáná ni kọ́ máa ṣe fún mọ́ máa ṣe ṣe ayé ọwá ní wọ́n ṣe yé fìdáwù wọ́n ṣe òkú wọ́n sẹ́yìn bàbá ẹ̀ ọwá ń fi bàbá rẹ̀ pawó àwọn èèyàn jẹun tán olóhùn ṣe oníkílódé tí wọ́n fún lówó kò fún lówó òkú ṣe sàárà kéèyàn fún afọ́jú ní one thousand kéèyàn kó bàtà rẹ̀ ṣé kò ti dira wọn ta àwa béèrè pé kí ló dé à ah, á ní àfidíra wọn ni ẹni tó gbowó oúnjẹ àwọn àfáà ní kò ṣe sàárà bí ò gbowó oúnjẹ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ nínú tó mẹ́sìn kò ṣe sàárà òkú ní ń ṣe kìí ṣe pé a sọ pé oúnjẹ àbẹ́ran ládàá rò lè bókù ìtọ́wà ń bẹ̀ ni pé ọ̀nà tí anabi wa muhammad sallam tí wọ́n máa ń gbé sàárà rẹ̀ gbà òun làwọn náà ó ṣe kí ni láàgbè gbà ọkàn ronújọ kan ọkàn rí ìyá aládìẹ ìyá aládìẹ fún mi ládìẹ adìẹ mẹ́wàá tí ò bọ́ sí bàbá rẹ̀ pé ọdún kan àbọ̀ pé oṣù kan àbọ̀ pé ọdún mẹ́wàá lé ní mú adìẹ yìí wọ́n sì tú tán wọ́n gé e sunu láìlọ́nù ó sì gbé fáwọn alùbárà ọlọ́múládàá rẹ̀ bàbá mi kí ló fi sàrà ń jẹ́ mọ́ adìẹ kí ni yàtọ̀ láàrin adìẹ àti màálù kò sí yàtọ̀ mẹ́ pẹ̀lú bá ti pe àwọn yẹn pé tó mo ti pàdé ẹbí twenty kan o ọ̀la ni bàbá mi ó pe ọdún kan o ẹjẹ́ àpàdé wájú ilé o sàárà kan òkú ló ń ṣe kí ni òkú ló ń ṣe eléyìí o kò sí erépa fún ní Islam wa tẹ́bára àwọn afáàtọ́ pọ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n ta tẹ́ǹtì tí wọ́n sàn síwì kankan àwọn ni wọ́n ń ṣe tí wọ́n rí o ló fi jẹ́ pé àwa yìí lọ ayé sékíní àyè lọ àwọn afáwa ní madina wọn ní kò sínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ìdárànbọ òkú lọ́rùn ni ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn opportunity yẹn náà ni wọ́n lò tó fi di pé wọ́n wá ń kọ ọtí wá àbí ẹni tí òun náà fẹ́ jẹ màálù tiẹ̀ òun ò sì lè má fọ jẹun nígbò wa nígbò tó ya wọn ni a ah, nígbà mo ti tàn yín náà ó ká jó làwọn onílù bá tún bẹ̀rẹ̀ títí wọn náà lẹ́màdé ọmọ olókùú dà ọmọ kìíní kan gbangana gbẹngbẹngbẹ kò sànfàní fún kùtọ́ wà nù sáré ilẹ̀ ń sin ní ntẹ́rí eléyìí ni stand wa nípa ọ̀rọ̀ endowment àti nípa nǹkan tó lè sànfàní fún òkú lọ́rùn ẹ̀yìn tá a bá nífẹ̀ẹ́ rẹ̀ èyí tó ń sànfàní fún lọ́yẹ̀ká máa ṣe kò yẹ kó jẹ́ pé èyí tí ò ní ṣe ànfàní fún èmi máa sọ fáwọn èèyàn ipò ẹ̀dá kan tó dùtọ̀ lọ́wọ́ bá wa ẹ dákun ẹ dákun sí èyàn lè sọ fún ọmọ olókùn pétọ́ gbogbo ìlú àtijọ́ àti gbogbo àwọn ìyá tí wọ́n wá síra lẹ́yìn kọ́lọ̀ mú láàdá gbogbo ẹ̀ báyà rẹ̀ nínú sàárè yóò ní yóò mm, mm, mm, ah. ní bẹ́ẹ̀ kọ́ nígbà wàá mọ̀ pé o ṣàǹfààní fún ya rẹ̀ kí ni wọ́n ń ṣe fún láwọn ìlú kan lọ́nà ẹ̀ẹ́n eh, lọ́nà Ìbàdàn yìí àbá sọ́nà bí wọ́n náà jẹ̀bú yẹn ẹ̀ mọ ọkọ̀ àdúgbò yẹn labati lọ́nà bàdà bíríìjì kan tún ìṣàgámù tẹ́ ọjà yẹn ẹ̀ lọ́nà àwọn ìlú yẹn ó sì di ìyá kan sóòkú náà àwọn alájà mọ́sálásí ó sóòkú gbogbo àwọn eléré wa wọn wá kásùbà tán ìmọ̀mọ́ ni adúpẹ́lọ́dọ̀ ọlọ́ adúpẹ́lọ́dọ̀ ọlọ́ àwọn alájà wa kìíní wọ́n sẹ́yìn ìyá wọn adúpẹ́ gbogbo àwọn tó wà àdúpẹ́ wọn gúnra wọn lọ́bẹ àdúpẹ́ pé wọn Allahu Akbar ìmáàmù wa ń ṣàdúrà láàárọ̀ pé àwọn dúpẹ́ fọlọ́run tó jẹ́ kí ìjókòó wọn wà successful kò sí nǹkan kan lérí ńlá àbá òbídíà kò sí nǹkan kan lérí ẹ̀ lẹ́yìn bí ó ṣe ṣe kí ni bí ó ṣe jẹun ìdẹ́yìn ó sì jẹ ọlọ́run lọ́wọ́ ẹjẹ́ propagate sunna káwọn èèyàn lè sinmi ẹlòmíín sìn màálù òkú tí ń bẹ lọ́rùn ẹ̀ ti sìn jama kò tí ì rí santan láti last year yọkà kó rẹ̀ sínú problem torí pé ó ti ìfọ́fù àwọn calibers kan ipe ah mo ti lọ ti lágbájá mo lọ ti lágbájá ojúfẹ́ ti mire yọ ma wá sin ti padà sí kíní ìpadà ọ̀ka ọlọ́nkọ́mọjà sọnù ọlọ́nkọ́mọsá darí wa sójú ọ̀nà sirata mustaqim subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته